ọlọ́lá wa Dàpọ̀ Abíọ́dún wọn ò sọ fún mi pé àwọn máa gbégbá ẹ̀kejì o mo bi wọn o mo bi wọn léèrè pé ṣé ẹ máa gbégbá ẹ̀kejì ó dẹ̀ ní ní sọ ìdí tí mo fi bi wọn nítorí wípé ọ̀rọ̀ àárín èmi àti wọn àti Ọlọ́run ni. orúkọ mi ni Mọ́délé Sharafa Yusuf tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ Mọ́délé ọmọ Ọ̀ṣináìkè mo jẹ́ oníwèé ìròyìn oníròyìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, èyí tí àwọn olóyìnbó máa ń pè ní broadcaster nígbà tí mo bẹ̀rẹ̀ èmi ni obìnrin àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ tí ó kọ́kọ́ ṣe sports broadcast ní orí tẹlifíṣàn ọmọ ìpẹ́rù ni mí ìpẹ́rù rẹ́mọ ní ilẹ̀ Ògùn state gbogbo wa ni olóṣèlú o nítorí wípé bá a bá tiẹ̀ kópa ká bọ́ síta ká gbé ìgbà ìbò síta à ń sọ̀rọ̀ à ń bá àwọn èèyàn ṣe òṣèlú láti kékeré ni òṣèlú ti wà lára mi láti tipẹ́tipẹ́ lòṣèlú ti wà lára mi. ní ìṣúná ilé yìí mo jẹ́ olùdámọ̀ràn àgbà special adviser fún information fún ọ̀rọ̀ àti máa gbé ọ̀rọ̀ nǹkan tí ìjọba ń ṣe jáde fún Ogun state government wọ́n á yọwọ́ ń bẹ̀ nígbà tí mo fẹ́ gbé igba ètò gómìnà síta mo rí wípé tí èèyàn bá fẹ́ jẹ́ kí nǹkan yàtọ̀ ní ìpínlẹ̀ èèyàn nílò agbára láti fi ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ sí ipò tí ó lágbára jù ní ìpínlẹ̀ ju ipò gómìnà lọ mo ti fi àsìkò sílẹ̀ láti wo nǹkan tó ń lọ mo ti mọ àwọn nǹkan tí ò lọ dáadáa ọlọ́run dẹ̀ ti fún mi ní ọpọlọ láti rí àwọn nǹkan tí a lè ṣe tó máa yàtọ̀ tí a máa fi gbé ìpínlẹ̀ wa dé ibi tí ó yẹ kó wà ó sì dá báyìí o but ó lè dáa jù báyìí lọ ká ní à ń ṣe àwọn nǹkan míì tí a máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. tí n bá ti sọ fún àwọn èèyàn wípé mo fẹ́ gbégbá ìdìbò síta ìbéèrè àkọ́kọ́ tí wọ́n máa ń béèrè lọ́wọ́ mi nìyẹn o pé bó ló ti fẹ́ rówó láti ṣe kó tó fẹ́ ṣe èmi dẹ̀ máa ń fún ọ ní èsì wípé ṣe rí nǹkan tí àwọn olóyìnbó máa ń pè ní goodwill ó ju owó lọ owó ò lè ra iyì kọ́ ni goodwill ó tún yàtọ̀ sí iyì iyì dẹ̀ ju owó lọ ọlọ́run dẹ̀ fún wa ní iyì ọlọ́run fún wa ní kí a mọ èèyàn ọlọ́run fi ẹran ìfẹ́ sí wa lára mo dẹ̀ ṣe nígbà tí mo tiẹ̀ ti gbé igbá ètò ìdìbò yìí síta ó ń yà mí lẹ́nu ní bí àwọn èèyàn ṣe ń nífẹ̀ẹ́ sí wa tán ṣe ń nawọ́ ìfẹ́ tán ṣe ń nawọ́ help pé kí la lè ṣe kí ṣe ọ̀rọ̀ owó mo ń sọ fún wọn ní ìsìn àti ìfẹ́ àti ìnídìí owó láti ṣe ìdìbò nǹkan tí a kàn fẹ́ nìsín ni ọ̀rọ̀ ẹnu tí ẹ̀yin tí ó bá mọ̀ wá because àwọn òyìnbó máa sọ wípé advertisement tó lágbára jù ni ọ̀rọ̀ ẹnu ibi tí ohùn lè dé ẹsẹ̀ ò lè débẹ̀ nǹkan tí mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn wa mọ̀ ni wípé tí a bá ń fi pàtàkì sí ọ̀rọ̀ owó ètò òṣèlú wa kò ní lọ dé kò ní lọ bó ṣe yẹ kó lọ nítorí pé ẹni tó bá ṣòwò ó máa jèrè ni o tí èèyàn bá fi owó pilẹ̀ṣẹ̀ ìdìbò tó bá débẹ̀ á jí owó kó fún wọn lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n nǹkan tí èmi tí wọ́n á mọ̀ ni wípé ó níbi tí owó lè ṣiṣẹ́ dé o tó bá jẹ́ wípé owó nìkan ló ń gbé ni dépò ni àwọn kan wà tí wọn tiẹ̀ ní gbọ̀n ní lọ láéláé nítorí náà káyé èrò wípé owó nìkan ni wọ́n lè fi ṣe ìdìbò ìyẹn gan wá kún nǹkan tó máa ń ba àwọn èèyàn lẹ́rù láti jáde wọ́n á rò pé mo ní ọpọlọ mo ní iye akitiyan bọ́ ṣùgbọ́n mi ò lówó wọ́n á fi mí ṣe yẹ̀yẹ́ àbí wọ́n máa fi dí mi rẹmi tí n bá jáde ó wá jẹ́ wípé àwọn tó ń fi òṣèlú jẹun ni wọ́n ń jáde nǹkan tí àwa fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ àádọ́rin nínú ọgọ́rùn-ún èèyàn ọmọ kékeré ni wọ́n ìyà tó dẹ̀ ń jẹ wọ́n ni àìríṣẹ́ àbí iṣẹ́ tí ò tó iṣẹ́ tí ò yẹ kéèyàn ṣe gẹ́gẹ́ bí nǹkan tí ó kọ́ nílé ọ̀nà tí a fẹ́ gbé gbà ni ẹ̀bí mi o nǹkan tí à ń pè ní economic diplomacy ni àwa fẹ́ ṣe ṣé ní nǹkan tó ń pè ní economic diplomacy yẹn ni pé èèyàn ń fi ìjọba láti fi iṣẹ́ ìjọba láti fi ran ọrọ̀ ajé lọ́wọ́ kò dẹ̀ ní jẹ́ pé ó kàn ṣèèṣì plan máa ti wà nílẹ̀ láti you develop a plan láti ṣe ni gbogbo nǹkan tí ẹ bá ń ṣe ó máa ó máa so mọ́ ẹsẹ̀ àti ran ọrọ̀ ajé lọ́wọ́ ọrọ̀ ajé yẹn ló máa tún wá ran ìjọba lọ́wọ́ because tí ó bá ń lọ dáadáa ìjọba náà á máa lọ dáadáa ìlú á máa lọ dáadáa nǹkan míì tí mo tún fẹ́ ṣe tó tó pàtàkì ní ọkàn mi ni wípé nǹkan tí à ń pè ní cottage industry iṣẹ́ ọwọ́ kéékèèké ó kù nǹkan tó máa ń jẹ́ kí ọrọ̀ ajé ìlú kó gbòòrò sí i nǹkan tí mo rò pé oúnjẹ ìpínlẹ̀ Ògùn níyà ni àwọn kan bíi márùn-ún máa tẹ̀ pọ̀ sí àìríṣẹ́ àwọn ọ̀dọ́ òun ló ń jẹ́ kí àwọn ọ̀dọ́ máa ṣe wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ nìṣó ń wáṣẹ́ fún ìyẹn ó tún so mọ́ security ètò ààbò ìyẹn náà ó pàtàkì because ẹni tí ò bá ríṣẹ́ ló máa máa ṣe ohun tí ò yẹ kó ṣe ìyẹn so ìrìṣẹ́ yẹn ó pàtàkì ọrọ̀ ajé wa à ń láti mójútó mo dẹ̀ ti ṣàlàyé lẹ́ẹ̀kan ọ̀nà tá a máa fi gbé gba economic diplomacy ni a máa lò nǹkan míì tún ni àìní mi ò fẹ́ pè ní òṣì nítorí òṣì ó ó ó lágbára lọ́rọ̀ ṣùgbọ́n àìní pọ̀ láàárín àwọn èèyàn wa so àìní yẹn tó jẹ́ tó máa jẹ́ wípé à ń láti ṣiṣẹ́ lórí ẹ̀ tí kò fi ní rí bẹ́ẹ̀ ṣe rí àwa obìnrin àmọ́ àmọ́ agbára wa àwa obìnrin láti mọ ipa tí a lè kó tí a lè fi jẹ́ um, àwòkọ́ṣe fún àwọn ọmọ wa nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀rẹ́ wa kan náà tán jẹ́ àgbà ẹgbẹ́ gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́lá eh, ìbíkúnlẹ̀ amósùn ni wọ́n kọ́kọ́ tiẹ̀ fi àìdíà yìí sórí mi wípé ọwọ́ ọmọbìnrin yìí ó ní akitiyan iye ó yẹ kó o ṣe òṣèlú o mo dànù gbà náà mo ní ah, ẹ èmi ò lè ṣe wàhálà nítorí pé mo ṣe ń tọ́ àwọn ọmọ mi lọ́wọ́ but nígbà tí eh, eh, ọlọ́lá wa Dàpọ̀ Abíọ́dún táwọn náà máa gbégbá òṣèlú sílẹ̀ mo tẹ̀lé wọn kì í ṣe pé mo tiẹ̀ tẹ̀lé wọn nìkan a iṣẹ́ yẹn ni láti ìbẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ títí tí Ọlọ́run fi fún wa ní ògo oríyìn ṣùgbọ́n èmi wá rí wípé ibi tí a rò wípé ìjọba yìí máa lọ ibẹ̀ kọ́ ló ń lọ ìròyìn ò dáa níta inú àwọn ọmọ ẹgbẹ́ kò dùn a dẹ̀ lè fi nǹkan tó ń pè ní personal reasons ká fi ba or ká fi or sentiments ká fi má lè sọ nǹkan tó yẹ ká sọ kó kó kó rọrùn fún mi láti sọ wípé mo máa jáde tí n bá ń sọ̀rọ̀ ó lọ́rìn ju pé kí ara àta sọ lọ mi ò dẹ̀ fẹ́ sọ ní nǹkan tó máa dojú tì wọ́n nítorí wípé mi ò ní nǹkan kan nínú sí wọn o ṣùgbọ́n èèyàn kan igi kan kò lè dá igbó ṣe ní ọ̀dọ̀ tèmi kò lè bàjẹ́ o torí èmi ò ń parọ́ fún yàn mi ò kí ń parọ́ fún èèyàn kò dẹ̀ sí nǹkan tí èèyàn bá ń ṣe tí èmi ò lè sọ fún wọn pẹ̀lú ìrẹ̀lẹ̀ mi ò kí ń bẹ̀rù ṣùgbọ́n mi ò kí ń ríyàn fẹ́ so kò sí nǹkan tí mò ń sọ ń sìn tí mi ò tí ì sọ fún wọn rí ìyẹn ni ìkejì ni wípé wọn ò sọ fún mi pé àwọn máa gbégbá ẹ̀kejì o mo bi wọn o mo bi wọn léèrè pé ṣé ẹ máa gbégbá ẹ̀kejì ó dẹ̀ mí ní sọ ìdí tí mo fi bi wọn nítorí wípé ọ̀rọ̀ àárín èmi àti wọn àti ọlọ́run ni ká tó bẹ̀rẹ̀ ẹ̀ eh, kínní yìí a ṣe nǹkan tí àwọn èèyàn ń pè ní survey a kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ah ṣé kí ṣe nǹkan báwo ni nǹkan tó ṣe ń lọ báwo lẹ ṣe rí sí a gbọ́ pé inú àwọn èèyàn dùn àtúwọ́n ní kán lọ béèrè wípé tí obìnrin bá tiẹ̀ fẹ́ jáde ǹjẹ́ ó ní ààyè nínú èèyàn ọgọ́rùn-ún èèyàn sixty five wọ́n sọ wípé àwọn á dìbò fún obìnrin èèyàn twenty wọ́n sọ wípé àwọn ò tí ì mọ̀ àfi táwọn bá rí obìnrin náà èèyàn mẹ́rìnlá péré nǹkan tó máa ń pè ní fourteen percent wípé ná péré ná sọ wípé àwọn ò lè dìbò fún obìnrin nítorí náà a rí i pé tí èèyàn ọgọ́rùn-ún bá wà ńlẹ̀ èèyàn eighty èèyàn seventy six àbí eighty eighty percent ṣá wọn á dìbò fóbìnrin tán bá rí i pé ó lè ó kájú ẹ̀